jọ̀wọ́ ń jẹrin one point one tó fi kalẹ̀ sókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọládùnní Bello lórí ètò alfik fiden. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yọ́ olùgbọ́ wa wọ́n a kú júmọ́ àtòní a sì tún kú ramadan allah jẹ́ kí a ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a pè ní alefiku fidin lórí one zero one point one parrot fm lókè bèbí lọ́gbọ́mọ̀ṣọ́ ọ̀làdùnmíbe ló ń lókọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú asheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ́ lọ́gbọ́mọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí wọn kọ́ máa fi ṣíde òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan wọ́n ní àwọn lọ ra ọjà ní ṣọ́ọ̀bù tàjà kan tó sì jẹ́ pé ọlọ́jà náà àwọn dìjọ mara àwọn wá ra ọjà náà sọ́dọ̀ rẹ̀ àwọn sì fún ní rìsíìtì pẹ̀lú ọ̀rọ̀ pé àwọn ò tí ì ṣetán tí àwọn ò kó ọjà wọn ó sì gbà bẹ́ẹ̀ ó fáwọn ní rìsíìtì àwọn lọ ó wá tí àwọn ṣetán láti kó ọjà wọn ló sọ fún àwọn ìpẹ́tọ̀ ọjà tiwọn o fún díẹ̀ yìí dédé òdiwọ̀n bọ́jà ṣe wọn náà ló fi san owó rẹ̀ wọ́n ní ṣé ọlẹ́tọ̀ọ́kọ́ gba owó tí wọ́n ẹ̀sẹ̀ ń ta ọjà ní ìsìn àbí dédé owó rìsíìtì john tóun san iná ni ẹ kó fi kó ọjà fóun eléyìí ọjẹ́ alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọ́n ní ṣé obìnrin tó fẹ́ lọ ṣe ìtìkáf ó sì jẹ́ pé ó ń fura pé ó ṣeéṣe kí èélà òun kọ́ wá nígbà tóun bá fi wà ní ìtìkáf níbàámu pẹ̀lú ìṣirò tí ó ń ṣe wọ́n á ní ṣé tí èélà rẹ̀ bá dé ṣé yóò dúró ní mọ́ṣáláṣí tó ti ń ṣe ìtìkáfù náà ni àbí yóò kúrò ń bẹ́ẹ̀ yóò mọ̀ bọ̀ wá sí ilé ẹ̀jẹ̀ ọkọ̀ dàdúbà náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tó rajà lára alẹ látàrí kó ti sanwó lásán lẹ láti ìgbà tó ti sanwó yẹn lọ́jà ti di tiẹ̀ ìgbà tí ìwọ tó ń tajà tí wọn náà mọ̀ pé ó ṣeé ṣe kọjá yìí kó tún wá sí i nílòdì tó tà látàlẹ̀ èyí ti rí tó gbowó lágbàálẹ̀ ṣèbí wọn náà mọ ìpè tó bá yẹ pé díndínwó lówó ọjà bá dínwó lásìkò ìgbà tó fẹ́ gba ọjà rẹ̀ sí ò ní kó ìyàtọ̀ tó ń bẹ láàrin owó tó san sí iye tẹ́ ń tajà ní ìsìn lẹ́dínwó fún torí níta ọmọ fi iye náà ni pé ìgbà tó ráhùn iye tá ń tà náà ni hmm. torí àti gbà náà láti bọ̀ kó sẹ́gbẹ̀ kan so báwo wá ni tó bá wọn ǹdọ́ túmọ̀ sí náà ni pé alọ́gọ́rùn-ún mọ̀bẹ̀lọ́gọ́rùn-ún bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àṣọ. ìwà tó ṣe pé tó bá yẹ pé ọjà dínwó ìwọ lọ́ọ̀jẹ̀ pé òjèrè rẹ̀ gọ́bọ̀ yìí ìwọ náà ló forí fa òfò tó wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ nígbà tó lọ́n bá ti ní kọ́ wọn ju ti tẹ́lẹ̀ lọ. ó kọjá rẹ̀ fún yóò pé pérépéré lópin ìgbà tó bá fẹ́ jẹjọ́ wọn ju ọlọ́run níjọ́ gbẹ̀ndàlùkìyàmù. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin náà tẹ̀ ń rajà lára alẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìwà káwà nu ẹni tí máa rajà lára alẹ̀ ń tiẹ̀ náà. tòró náà bí ní ìsìn ọjà kan wọ́n ọ̀wọ́n wọn kó wọn bí símẹ́ǹtì kakókakókó sojú abẹ́ ń kó lójoojúmọ́ wọn kó wọn. so ìwọ́ wa ti wá ra símẹ́ǹtì lára alẹ̀ láti ìgbà tí símẹ́ǹtì ti wà two two thousand naira o sì ra báàgì ọgọ́rùn-ún mẹ́fà ọgọ́rùn-ún mẹ́fà báàgì ọwọ́ afẹ́ gbà lónìí tí wọ́n ń ta àpò símẹ́ǹtì ẹyọ kan níbi ẹgbẹ̀rún mẹ́rin náírà ó ti di ìlọ́po méjì iye tí wọ́n san báwọn kí nígbà tí wọ́n bá dé òun ti jẹ gbáwó máa ń kó símẹ́ǹtì mi mọ́ ní ìdí rẹ̀ bàbá tí òun ta símẹ́ǹtì fún ọ òun ti wọ gàù báyìí nítorí tó bá yẹ pé owó tó gbà lọ́dọ̀ rẹ̀ ń jọ náà ká pé ẹ mílíọ̀nù mẹ́fà hmm. lónìí mílíọ̀nù méjìlá ni ó fi sùsà hmm, hmm. ẹ dákun tó ọlọ́run kí wọ́n á la rà kí n la tà èrè kí n la fẹ́ sọpá ẹ̀jẹ̀ ọ̀fẹ́ lù ìwọ náà tó gbowó lọ́dọ̀ rẹ̀ ó dájú pé ìwọ náà ojú kòkòrò bí ẹran tó ìbá wọwọ́ mi fi máa ṣe bísínẹ́sì ní kó tó di pé ó lò wọ́n gbà ní tó ṣe pé kò lójú ti tẹ bá bá kó sìmẹ́ǹtì tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan six hundred bags of cement hmm. tí yóò rà fi ṣe oṣù mélòó ambrose bọ́ sí ọdún ṣé gbogbo ẹ̀ ti di kéèkì. Hmm, hmm, so nítorí ti eléyìí báyìí ẹ má gbàrú owó bẹ́ẹ̀ ẹ̀yin náà dákun ẹ̀ ṣàánú àwọn ọmọ ìyá yín ti ń tajà ẹ má máa sanwó lásán lẹ̀ bẹ́ẹ̀ fáwọn ẹrù ọlọ́. sẹ́rí tí owó olówó bá lọ pọ̀ lọ́dọ̀ ẹni tí ń tajà tó ń náà ṣe jọ ipa ti ta fún yín àfún yín gbà tẹ́ rẹ̀ á yín lásìkò tẹ́ bá béèrè rẹ̀ tọ́lọ́mọba ní kọjọ lọ wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn lè rẹ̀ ń jàǹbá o ò lè sàn nítorí ìgbésẹ̀ yín ó lè pokùnso sọ kó dálẹ̀ tán máa ń tún lórí ìdí eléyìí wọ́n máa ń ṣerú rẹ̀ fún gbogbo àwọn ọjà tó ń rà wọn ẹ má sanwó lásán ilẹ̀ àsìkò tó bá nídìí ọjà ni ẹ lọ sanwó kẹ kọjá yìí ní hmm. ìjẹ́bù ṣe jẹ́ wọ́n ní tí obìnrin máa fẹ́ ṣe ẹ̀rọ̀tìkáf tẹ́rù wá ń bà pé àsìkò ẹ̀rọ̀tìkáf yẹn nǹkan oṣù lè bá òun níbẹ̀ kò sí wàhálà yóò lọ ṣe ẹ̀rọ̀tìkáf rẹ̀ pẹ̀lú àníyàn kó n fẹ́ ṣe ẹ̀rọ̀tìkáf tọ́ba wa ti wá di kó rí nǹkan oṣù níjọ́ tọ́ba ti rí nǹkan oṣù yẹn yóò kó mọ́ṣáláṣí ọ̀ padà lé hmm. tọ́ba di pé nǹkan oṣù tún dá kó tó di pé mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan tán yóò tún padà síbi títí ń ṣe al-i'tikaf. jazakumullahu khairan sheikh plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lókè òkun lọ́hùn plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lágbègbè àti jákèjádò nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four. 5438. four thirty eight nọ́mbà tó lu jábínú tí ẹ fi máa pè wọlé dá sétò bí ẹ bá ti ń pè wọlé ẹja máa ní lọ́kàn láti máa béèrè ìbéèrè wa ní sòsé ká sì mọ yín rédíò wa lọ́ọ̀lẹ̀ dáadáa ẹ lọ́wọ́ kọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu ó kọ yín bí ẹ ti ń pè yìí. ọmọ mi kan yín wà láti Ọ̀yọ́. ìbéèrè yìí. naam ìṣáà tí christian bá pa adìẹ tó lẹ́tọ̀ọ́ sí ìdènà And again, people say about when you need to, you know, but don't pay exam power. So let's think of that. Alhamdulillah Islam fara mọ́ pé kí èèyàn gba ẹ̀bùn látọ̀dẹ̀ tó bá bóyàn lẹ́bùn Ànábì sallallahu alaihi wa sallam ọgbà ẹ̀bùn látọ̀dọ̀ àwọn tí kìí ṣe mùsùlùmí kò sí nǹkan tó burú ńbẹ̀ lópin ìgbà tí ẹ̀bùn yẹn ò bá ti ní ṣe pẹ̀lú nǹkan tó ṣe kó takò ẹ̀sìn wa. Mm kò sí nǹkan tó burú mbẹ bí kẹ́nìkan fún wa lóúnjẹ pípọ̀ lọ fi sínú kìí sì ṣe mùsùlùmí kí ló dé tó fi sùn ìsínú tí ọkàn bùn ọ lẹ́gùn lásán ìgbà tí wọ́n bá ti bùn ọ kí wò ó fi ṣe tó bá wọ̀ hmm. sọ̀rọ̀ tó bá ti fi sun ìsínú tó ń sì ṣe mùsùlùmí bó ló ṣe mọ̀ pé sùyàmù yẹn pàtàkì tó tó fi jẹ́ pé wọ́n ló fún mi ní tí ń fi sínú hmm. tó bá pàtàkì kí ló dé tí wọ́n náà darapọ̀ mọ́ àwọn mùsùlùmí kan máa ṣe Islam kí wọ́n náà ṣe sùyàmù hmm. so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹlẹ́kejì ẹnikẹ́ni tí ó jẹ́ kìí ṣe mùsùlùmí tó bá pa ẹran ṣe lè jẹ bẹ́ẹ̀ ni ọlọ́run ẹlẹ́dàá gbà ike ẹran táwọn ahlul kitab nínú àwọn tí ì ṣe mùsùlùmí àwọn yahudi àbí nasara ẹran tí wọ́n bá pa tó sì jẹ ẹran tó tọ́ ní jíjẹ kìí ṣe ẹran tó dé ìwọ̀ tí wọ́n bá dárúkọ ọlọ́run ọba sí ọlọ́run gbà pé ká jẹ pẹ̀lú májẹ̀mú yẹn kọjá pé ẹran tó jẹ ẹ̀tọ́ láti jẹ wọ́n sì dùnbù rẹ̀ lọ́nà tí islam ní ká gbàdúrà wọ́n sì dá kọ́ lọ́n sí i eléyìí ọ̀tọ̀ pé ká jẹ. hello. asalaamualeykum antala. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. owó kan ibi ẹtí ń bẹ̀rẹ̀. abdulhamid ni láti ṣèṣì. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ dákun kí ni ìdájọ́ tó wà níbi ìran pípé kátó bá ìyá àgbọn kírun nínú islam ìran pípé kátó kírun ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni pé ìrun mọ́gbúrí ṣé dandan ni ká pèrún yẹn kalẹ̀ ni ká tó fi àbí ká pèrún yẹn ká kàn mọ̀ sí lọ tó ìbéèrè yẹn. alhamdulilayi kí ẹ pèpè fún sọlẹt ṣáájú kó tó di pé ṣe sọlẹ àwọn olùmọ̀ tó pọ̀ jù wọn ni sunnatun mu'akkada sunnatun ní agbára ni ní ìgbà tí àwọn kan nínú àwọn olùmọ̀ tó ń pè ní fardun ala sabilil kifaya ọ̀ràn yẹn ni tí wọ́n pé táwọn kan bá ti ṣe jíjọ́ ọ̀ràn yẹn rẹ̀ ti kúrò lórí àwọn èèyàn yòókù ní ṣókí àgbọ̀dọ̀ ṣe sọ láti láì jẹ́ papòpè fún pàápàá jùlọ láwọn mọ́ṣáláṣí àtàwọn àyè tí èsì mọ́ṣáláṣí tá àti máa péjọ ṣe sọ láti níjàmá. débi pé òfin ṣẹ̀rí àtúnkọ́ wa pé tó bá pè wọ́n ló fẹ́ dá sọ láti rẹ̀ ṣe ọ̀tọ̀ ọ̀tọ̀nà pé kó o máa pèpè fún sọ láti ṣáájú kó tó ṣe. ṣé bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àṣìṣe ṣe kọ́kàn nínú àwọn sàhábà tó jẹ́ darandaran pé tó bá ń bẹ láàrin àwọn ẹran rẹ̀ tó ń dà tásìkò sọ láti bá tó pèpè fún sọ láti kó o wá sí kọ́ ọmọ kó o sì sọ láti eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní magrib síta bá ti pèpè fún ta ìpèpè fún náà láti kọ́ ọmọ bẹ́ẹ̀ ni Imam Malik sọ òun sọ wípé àkókò magrib mọ́bọ́ yak àkókò tó fún ni nítorí anabi sallallahu alaihi wasallam nígbà tó náà kọ́kọ́ ṣe sọ láti lọ́rùn àyàn tí màláìka Jibril tó wá láti wá ṣàlàyé rẹ̀ fànàbì sallallahu alaihi wasallam tàkókò tàkókò rẹ̀ ó wà fún gbogbo sọ láti kọ̀ọ̀kan lákòókò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n sọ̀láàtì Maghrib irú àkókò tó wá lánàá iná ló tún wá fún lónìí Malik wa sọ pé léyìí fi hàn wá pé àkókò Maghrib ọ̀há púpọ̀ bá ti pèpè fún ta ìpèpè fún tán kana ọmọ tẹ̀lélẹ̀ kan náà Allahu Akbar ìbẹ̀rẹ̀ sọ̀láàtì náà àgbèdúró ṣùgbọ́n ìtọ́dọ́gba jù ni pé rárá àkókò Maghrib náà fẹ̀ lẹ́yìn ìgbà táwọn Ànábì tó dé Medina ó ní àkókò ọ̀fẹ́ máa lẹ́mú lópin ìgbà tí àwọn papọ̀ ọ̀gá ti pa mọ́ ọ̀pá rẹ lójú sánmà. ìyẹn ni pé àkókò magrib kò ní lọ àfi tákòókò ìṣá ìbàdí. ma kharajat salah illa wa dakhalat ukhra sọláàtì kan ní lọ àfi kọ́jọ́pá àkókò mi dé yàtọ̀ sí sọláàtì sọ́bà àti bọ́ọ̀r òun ló yapa nínú eléyìí ó túmọ̀ sí pé bá pèpè fún sọlá àyè ń bẹ fún yín gan láti tún ṣe náfìlà rákà méjì fẹ́ni tó bá fẹ́ lẹ́yìn wọn àgbà náà ẹ dùn díẹ̀ fẹ́ni tí ń bọ̀ ẹ sì kọ́ ọmọ ẹ sì sọ̀lá àbùkátà hmm. ká máa wá jẹ́ pé a máa rush. Hmm. hello. hello. ó kọ́ yín o wa aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. ó mú aisha ni láti Òṣogbo. láti. Òṣogbo. ìbéèrè yín ìbéèrè mi ni pé tí ọkọ àti ìyàwó kan bá wà tí wọ́n wá jà mhm. tí ọkọ yẹn wá sọ pé òun ò fẹ́ ìyàwó náà mọ́ pé tó máa lọ mhm. tí àwọn èèyàn ti bẹ́ títí tó sàsọ pé rárá pé òun ò fẹ́ mhm. ìyàwó náà mọ́ kó máa lọ. tí ó sọ pé ìyàwó yẹn ó ń yàn ní ah. tí kò dẹ̀ rí tí kò rí àgbẹ̀ tí kò rí ìdí kan tí kò rí gbámú pọ̀ tó sọ pé òun ń fura tí àwọn ẹbí wa sọ pé àpé. ó ti yé kí ni tẹ fẹ́ fàyọ gangan bẹ́ẹ̀. ìkọ́ tí mo fẹ́ fàyọ ni pé ìgbà táwọn ẹbí ẹ̀ wá wá tí wọ́n fè mhm. ẹbí ìyàwó àtẹ̀bí ọkọ tí wọ́n ń bẹ̀ ẹ́ pé kó jọ kúrò. ọ̀sá lòun ọ̀gbà àbí ọ̀sá lòun ọ̀gbà. kò sọ ẹ́ nìsín lọ́jọ́ yẹn bọ̀ kò sì wá sọ́dọ̀ ìyá nínú exam ó ti ń lọ bíi seven months báyìí. pé kí lẹ lè ṣe sí i ó ti yé. alhamdulilayi nígbà tí ọkọ tó dẹkùn náà lọ fẹ́yàwó tó bá ti lóun kọ́ ìyàwó kò sí tàbí ṣùgbọ́n pé àjọṣepọ̀ yẹn ti tán obìnrin lópin ìgbà tó bá pé kíkọ́ lẹ́ẹ̀lẹ́kẹta ni ó ti tán pátá porongodo hmm. yóò ṣe ẹ̀rídà ṣe ẹ̀rídà tí ó ṣe yẹn yóò jókòó tí ó fi ṣe nǹkan oṣù mẹ́ta nǹkan oṣù mẹ́ta yẹn afẹ́kọ́já mi láti mọ̀ pé àpò òbí rẹ̀ ó má ọkùnrin yẹn ò ní nǹkan kan pamọ́ nínú àpò òbí rẹ̀ tóbìnrin yẹn ó fi láǹfààní láti lọ lọ́kọ míì àmọ́ bá pé kíkọ́ ọlẹ́ alákọ̀ọ́kọ́ ni tàbẹ́lẹ̀ kejì obìnrin yẹn ó tún ṣe rídà bákan náà nǹkan oṣù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá parí ìgbà náà ni ó dẹni tó di àjòjì àjòjì kékeré sọ́kọ. So wọ́n ń pè ní bayyinunatun sughra ìyẹn ni pọ́kàn yẹn sì lè fẹ́ padà lẹ́yìn kíkọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ hmm. tóbìnrin ti parí náà ni tóbìnrin ti parí kò padà hmm. wàyí tó wá wà nù yẹn tó ṣe é pé kò tí ì ọkọ kan lè sọ pé ń da padà ni tó bá ti wí bẹ́ẹ̀ ó ti padà náà hmm. kò bùkátà pé à ń péjọ kan à padà lọ́ba padà. irú ètò wa sọ ní ìsìn àkọ́kọ́ ẹ lábẹ́ òfin ọlọ́run òfin ọlọ́run ọgbà kíkẹ́ ká máa ṣèwádìí béèrè lọ́dọ̀ ẹni tó kó obìnrin sílẹ̀ kí ló dé tó fi kọ́ lẹ̀ hmm. ṣẹ̀ríà ò fún wa láǹfààní yẹn nítorí pé òun lọ fẹ́ yàwó tó bá lòun ọ̀fẹ́ mọ́kànfẹ́ mánà ni hmm. wọ́n yìí sì fi ti pátú láàsì lọ́kọ̀ hmm. nítorí pé obìnrin mi náà máa ń rò pé mo dé sí ọlọ́run so nítorí di eléyìí báyìí ẹni tí ó kù ó pàdé ẹni tí ó pa so kò rí bẹ́ẹ̀ tí ìgbé ọba wọ̀ ọlọmọ ọlọ́run tó fi fẹ láàrin ọkọ àtìyàwó ìkórìíra lè dípò rẹ̀ ńgbà míì tí ó di pọ́kùnrin yàn rí ma ọkùnrin náà bùkátà kọ́ parọ́ mm. kọ́ wa sọ pé rẹ lórí láì àgbèrè so ò nídìí kọ́ parọ́ tó bá ti lọ mm. àmọ́ wọ́n ń ọ́ pé tọba ti wá ní òsè má ìwọ obìnrin náà bùkátà láti bàgbèsè ayé rẹ jẹ kọ wá gan sẹ́nìkan lọ́rùn torí pé ó ti bímọ méjì mẹ́ta nígbà tó ń lò wọ́n fẹ́ ọmọ ayé òpin sórí tiẹ̀ wá ọkọ mi lọ síwájú nítorí pé ibi tí wọn ò ti fẹ́ ọ pẹ̀lú ògùn ọlọ́yìnbó mi bẹ tí wọ́n ti pàdé rẹ tí wọ́n gbọ́ tẹ̀rín tọ́ yàyà tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ló sì gbé títí dọjọ́ kú rẹ̀ lálàáfíà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ èso nìkan lọkùnrin tó wà láyé bí etí ṣe ṣe wọn náà nìkan lóbìnrin tó wà láyé hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ hello. sàwọn àlékún. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. malam yusuf ló ń sọ̀rọ̀ láti èkó. ìbéèrè yín. ẹ̀sàkùn mo fẹ́ béèrè àwọn dọ̀kítọ̀rọ̀ akẹ́rọ̀njẹ́ àárín wọn pẹ́. àmín. nípa wípé gẹ́gẹ́ bí òfin tó de ẹran léyà mhm. kété bí a bá fẹ́ pa màálù èèyàn mẹ́ta gẹ́gẹ́ bí ṣẹ̀yà ṣègbè wá pé èèyàn mẹ́ta ó ní access láti lè dáhùn papọ̀ ra màálù bẹ́ẹ̀ ni à ń kún mí fún èèyàn méjì wọ́n fẹ́ bèrè pé ṣé òfin yẹn náà di ẹran àkíkọ̀ nígbà tó yẹ pé àwọn ẹran ta lè fi pa léyà yìí a lè fi pa àkíkọ̀ ṣé èèyàn mẹ́ta bẹ́ẹ̀ tí wọ́n lè dìrọ̀ kí wọ́n fi pa ẹran àkíkọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ìbéèrè kejì ni pé ibi tí wọ́n bá ti ń ṣe àdádálẹ̀ tí wọ́n ń ṣe tó ń tako tànàtọ̀lá àdìsọ́là ṣé dájú pé wọ́n wá ń dárúkọ ànátìmí bẹ́ẹ̀ bíi mọ́wúlì àbí àsálàtù àti àwọn kọ̀ọ̀kan tó bá ṣe bẹ́ẹ̀ tó yá pé èèyàn wà ládùúgbò yẹn èèyàn kò gbọ́ tí wọ́n ń dárúkọ ànátọ̀lá àdìsọ́là ṣé ó tọ́ kí àwa náà ká máa ṣe àtọ̀ láti fún ànábì hmm. látara pé wọ́n ń dárúkọ ànábì. ó ti yé. bẹ́ẹ̀ nígbà yìí mò ń sọ fún àdókù wa kí ọlọ́run ọba tó fẹ́ bá fi àlùbáríkà sí inú wọn kó lè jẹ́ sí ọlọ́run kó ṣe ọkùn nínú islam àti sunna nàìjíríà muhammad sallallahu alayhi wa sallam salaamu alaykum. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. wa ni pé nù sẹ́ríyà kò sí ìyàtọ̀ láàrin màálù àti ràkúnmí wípé èèyàn méje méje náà ni èèyàn méje méje náà ni tó bá jẹ́ pé léyà abẹ́ran hádáyà ńlá fẹ́ pa bó ti ṣe wá rí nínú léyà àti hádáyà iná iná ló rí nínú àkíkà hmm. so ìyẹn ni pé téèyàn méje tó bá rí pé wọ́n fẹ́ sọmọ ní orúkọ tí wọ́n pẹ̀ràn àkíkà èèyàn méje lè pàdé láti ra màálù kan hmm. fún ṣíṣe bẹ́ẹ̀ àbí kí wọ́n pàdé èèyàn méje láti ra ràkúnmí kan láti ṣe bẹ́ẹ̀ nǹkan tí wọ́n kàn sọ náà ni pé bisimilahi allahu akbar ìwọ náà eléyìí ni àkíkọ ọmọ lágbájá tá a sọ ní orúkọ báyìí ọmọ tàmẹ̀dù tá a sọ lórúkọ báyìí ọmọ dóòlà tá a sọ lórúkọ báyìí ọmọ làkàsìkì tá a sọ lórúkọ báyìí ọlọ́run yìí lọ so téèyàn bá ti wí báyìí ó ti parí sọ ẹ pẹ̀rẹ̀ ọ̀kan wà pín sí ọ̀nà méje lọ́gbọ̀gba lẹ́yìn ìgbà tẹ̀ bá kún tán eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ṣèbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ ní ibi tí wọ́n ti ń ṣe àdẹ́tálẹ̀ wọ́n wá ń dárúkọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn aládàdálẹ̀ ní sì ń dákọ rẹ̀ yìí wù láti àṣì sáà náà máa ṣe sallallahu alayhi wa sallam ní àbíbáwò bẹ́ẹ̀ ni àwọn máa ṣe sallallahu alayhi wa sallam nítorí pé alákòóbá làwọn sọ àwọ̀ wa ní àwọn sọ sallallahu alaihi wasallam kìí ṣe nítorí tiyín àwọn nítorí orúkọ ànábì tẹ dárúkọ àwọn sì sallallahu alaihi wasallam bó tilẹ̀ jẹ́ pé níta ìsìn gan ànábì gan kò fara mọ́ hmm. sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí pé ànábì sọ pé al-bakhilu man dhukirtu indahu falam yusalli alayhi ojúlówó ahun lẹni tí wọ́n dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tọkọ láti sọ salatu fún mi ó wá ní dhukirtu indahu mabniyun lil majhul so ó túmọ̀ sí pé ẹnikẹ́ni ó wù kó lè dárúkọ kó lè dárúkọ ànábì á sọ pé sallallahu alayhi wa sallam káfíìrì tí èsè mùsùlùmí gan ó lànàbì yín muhammadu gan mo gbọ́ pọ̀ sọ pé ó sọ pé sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ẹ má gbàgbé pé ẹlẹ́mọ̀ darapọ̀ mọ́ wa ní ìkànnì YouTube ẹ máa fi ọládùn níbi lò wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní kètèkètè ẹja mú pèlè yìí náà ẹ lọ́wọ́ kọ yín o. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. ó kọ mi ní hasan láti kìkì. ìbéèrè yín. ẹran tó bá tẹ̀ ní sanra lè fi paléyà. ẹran tó bá. ó ti yé tó ó ti yé tó kẹ̀ ń tan sọ eléyìí ẹ ṣe àléébù tó lẹ ní kẹ ẹ má fi palẹ ya eléyìí jẹ fún mi. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ ti ń pè yìí. isa ló ń sọ̀rọ̀ lọ́gbọ́gbọ́n wọn sọ. tọ́ a ń gbọ́ yín. ọwọ́ ń bẹ̀ tọ́ ìbéèrè mi ni pé láwùjọ ọwọ́ ajẹ́ pé kò sí hafiz láwùjọ hmm. so sọ́tọ̀ pé ẹnìkan tó bá mọ kóráǹkà kó gbé koran dání kó sì ṣàjùwọ̀n ní gbáradì sọ̀láṣù tàràwé tàbí tààjú. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹlẹ́ẹ̀kejì ni pé ní gbáradì èèyàn parí hatma nígbà ramadan èèyàn tó èèyàn parí hatma koran sọ́tọ̀ kí èèyàn ti sàrà látara pé èèyàn parí hatma yẹn. salaamaleykum. alhamdulilayi àkọ́kọ́ ni peter manzi sọlá ẹ má gbàgbé pé à ń sin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni so ìgbà tá à ń sin sin ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀nà tí ó gbà rọrùn jù tí ọkàn wa tí ó fi lè papọ̀ mọ́ níta bá ń fẹnu sọ òun náà ló yẹ ká gbé ìjọsìn wa gbà lọ́lọ́run sọ pé faqra'u ma tayassara min al-Qur'an ilé ìtọ́ba rọrùn fún inú al-Qur'an nìkẹ́ máa ké ẹ máa kọ́ ha gbogbo al-Qur'an ká máa kánṣó hmm. ìwọ̀nba tá a bá ha òun náà ní ká máa ké. Hmm àní bùkátà láti jẹ́ pé a gbé mùsàfù lọ́wọ́ nítorí pé gbogbo mùsàfù tá a bá gbé lọ́wọ́ àmọ́ bùkátà láti máa sí ewé ìwé tó tẹ̀lé ibi tá a kéde nítorí ká lè bá a tún kẹ́ ìtọ́wà wájú ó sì rọrùn kó jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ṣe gbé lọ́wọ́ yìí ó lè bọ́ jábọ́ mọ́ yín lọ́wọ́ nígbà tẹ́ ń bá sọ láti lọ báwo lẹ́tùn ṣe ṣe ẹ fẹ́ bá lọ láti lọ tuntun gbé gbogbo nǹkan tí ìsara sọ láti tà wàyí o ẹni tó gbé mùsàáfù lọ ti ń ké nínú sọlá ní tó súnmọ́ púpọ̀ jù náà ni pé ara mùsàáfù tó gbé lọ ní gbogbo ọpọlọ rẹ̀ lákàrẹ ọwà kò ní sí ní ipò ń wà níwájú Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa faqra'u ma tayassara min al-Qur'an tó bá rọrùn fún inú al-Qur'an òun náà ni kẹ́ máa ké kódà àwọn ìtàn tó ń ṣe sí ara àwọn ẹ̀rọ alágbèéká wa tó kí wọ́n ṣe lóríṣiríṣi ní so gbogbo ẹ náà bó ṣe dáa tó a rí i pé ìmọ́pọlẹ ni kúrò nídìí sọ náà wà ńbẹ̀. Mm-hmm. ọ̀kan wà tó ń gbé jáde ní kọ̀pẹ́ jìnnà yìí kó tó di pé dé mm-hmm. tọ́kẹ́ mujamma ti al Fahad ní Madina ni wọ́n ti gbé jáde mm-hmm. ó dáa púpọ̀ ó dáa púpọ̀ ó dáa púpọ̀ ó dáa púpọ̀ sọ wọ́n kàn gbé ansẹ̀tì rẹ̀ lọ́wọ́ ni tó bá ti tẹ pé kó máa o péjì yẹn ọmọ síra rẹ̀ yẹn ọmọ síra rẹ̀ bí wọn náà ṣe ń ké yóò máa síra rẹ̀ hmm. kò yá ju bẹ́ẹ̀ nù rí ó sì yá lọ. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà hmm. ó rí i pé handset lè bọ́ lọ́wọ́ rẹ̀ hmm. so bákan náà handset yẹn ó lè paná mọ́ ọlọ́pì. ìpè tún lè wọlé sórí ẹ̀. ó tún máa wá bó ṣe pa àbí kò máa wá pé bó ṣe pa ọ̀rọ̀ àbí tí ń ta ọjí kí wọ́n ń pè ọyàn. tó gbogbo ẹ̀ náà àní ó máa tẹ̀yẹ́ sọ̀rọ̀ nínú Al-Qur'an. so wọ́n ní kí ni ìbéèrè tó tún kejì. ìbéèrè lẹ́ẹ̀kejì ó ní pé a ah, ọ̀sàmì lọ́jà mo sì rántí tẹ́lẹ̀ láìpẹ́ yìí o. <laughs> àhán pé táwọn bá gbé alukurani táwọn kejá táwọn lè máa ṣe sàrà rárá eléyìí sínú súnà nàbì sallallahu alayhi wa sallam gbogbo àdádálẹ àsìgbọdọ jìnnà sí ìwọ ọmọ kó àdádálẹ tẹ́lẹ̀ náà gbogbo àwọn tí máa ń ṣe é máa dùn mọ́ wọn ni hmm. ọmọ kékeré ló burú kí ló burú nu pa àwọn kí alukurani àwọn ṣe sàrà hmm. báwọn ládàádálẹ ṣe máa bẹ̀rẹ̀ kí ni ò burú nínú kó o ṣe nǹkan kan lórúkọ pẹ̀sìn ní táàrin lákọọ́lẹ̀. Hmm. hello. ó kọ yín bí ẹ ti ń yìí wa alaikum salaam wa rahmatullah ó kọ yín. ẹ ti pèlè ẹ̀kan bí. ọ̀dà ìbéèrè yín. ọ̀dà ẹ̀yin ọ̀gbọ́ wa nù ẹ ó kọ yín o. ó kọ yín ibi ẹ ti ń pè láti. ìfẹ́ ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa ẹyin bitcoin ṣé ẹ̀sẹ̀ oníbẹ̀ǹdẹ̀ àbí ọ̀tọ̀ àbí ẹ̀tọ́. ọ̀dà gẹ́gẹ́ bí islam islam sọ pé ẹ lè ra owó ẹ lè ta owó ẹ lè fowó pààrọ̀ owó tó bá jẹ́ pólísì owó kan náà la fẹ́ fi pààrọ̀ oríṣi owó kan náà so amájàmú méjì ló wà fún ọ̀kan gbọ́dọ̀ pọ̀ ju kan lọ ó sì gbọ́dọ̀ jẹ́ pé fún mi wọn náà gbà hmm. sọmọjàmù méjì gbọ́dọ̀ pèsè ara rẹ̀ bí kẹ́ mú ẹgbẹ̀rún náírà wá ní ìsìn kẹfẹ́ kí bá yín fọ́ sí wẹ́wẹ́ hmm. ẹni tẹ́ fẹ́ kọ́ bá yín ṣe sówó kéékèèké yẹn so yóò mú ẹgbẹ̀rún náírà míì wá òun lè jẹ́ five five náírà hmm. ẹ̀yin sì ti mú didi one thousand wá fún un so wọn kó ẹgbẹ̀rún kan tiẹ̀ léyìn lọ́wọ́ ńgbà tẹ́yìn náà ṣe ń fún lẹ́gbẹ̀rún ẹgbẹ̀rún kan díndín so májẹ̀mú rẹ̀ tó bá jẹ́ pé owó oríṣi méjì ni bí kò afẹ́ fi náírà fira dọ́là hmm. afẹ́ fi dọ́là fira náírà hmm. so eléyìí bọ́jà bá ṣe gbà ní. Hmm. ìyẹn ni pé dọ́là kan a lè fi gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà so ó ti ṣe pọ̀ tó ńgbà tó ṣe pé bọ́jà ti ṣe gbà ní ànábì ní kò burú àmọ́ májẹ̀mú tiẹ̀ yọ kan ni ó gbọ́dọ̀ jẹ́ fún mi gbà tí o bá ti sí fún mi wọn náà gbà tiẹ̀ kó ti di rìbá so bitcoin ní ìsinyìí báyìí sówó lò hmm. ẹni tó gbé wálé ayé sọ pé kì í sówó digital number lásán ni hmm, hmm. ẹni tí ń sì ń polówó rẹ̀ ní gbogbo ibikíbi náà sọ pé kì í sówó torí pé àwọn fẹ́ gbélé ayé lọ síbi tó ti jẹ́ pé owó tá a máa ná nìsín owó tó ṣe é pé kò ṣe kò gbá ká kó sápò ni kò gbá ká fojú gánì rẹ̀ àmọ́ ọmọ sọ pé mo ní tó yẹ báyìí ń bọ́ láwà. so eléyìí ọkàn nù kì í sówó tí ọjọ́ wò. Hmm. digital number ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tí mo bá fi náírà tí mo bá fi ra bitcoin tí mo bá fi bitcoin tí mo bá fi ra náírà náírà ṣe rí where is the bitcoin. láàhìláhà ilẹ̀. àárọ̀ anabi sallallahu alayhi wa sallam sọ pé fa idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum idha kana yadan biyad hmm. tí àwọn nǹkan yìí bá yàtọ̀ síra wọn tówó bá ti yàtọ̀ síra wọn ẹ ta bá ti ṣe wù yín àmọ́ pẹ̀lú májẹ̀mú pé fún mi wọ́n náà gbà. Hmm. so kò sí eléyìí nínú bitcoin torí rẹ̀ ẹ yẹra fún ẹ sì rí i pé bitcoin yẹn náà gan àwọn lóyìnbó ọ̀pọ̀ Japan kankan ló ti wá ló ti originate but ìgbà tó ń sàn lọ tó ń sàn lọ tó ń sàn lọ tó dá àwọn lóyìnbó kí ṣe gbogbo lóyìnbó ló gbà wọlé dòní hmm. Amẹ́ríkà kankan wọn gbà wọlé tí wọ́n lọ wọ́n lọ wà risky wọ́n wà risky lóòótọ́ náà hmm. tí nǹkan kan bá ṣẹlẹ̀ ta ló mú ọjọ́ bó ti ṣe jù. hello hello wàhálà sàlámù rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. orúkọ mi ni kudrat abdulwayi gbogbo ẹ náà ti àṣàlù láti ṣe. ìbéèrè yín o. ìbéèrè mi ni pé ẹni tó ń gbàwẹ̀ ramadan kò tún hmm. pápá àtúnṣe àti ní tó gbọ́dọ̀ wà gbàwẹ̀ ẹni tí ò bá tún gbàwẹ̀ ní náà tó gbọ́dọ̀ bọ́ ọ̀nà ẹ̀dọ́kùn tó fẹ́ ti. ẹ ṣe àdúpẹ́ ẹni tó ń ṣe ramadan ẹni tó fẹ́ ṣe rọmọdán kò lágbára kò ní àti jẹ kò láti mú kò tún ní kápá àti tún fún ẹlòmíì bó ni ó ṣe ṣe síyámù rọmọdán rẹ̀ kò ń lágbára àti ṣẹṣù yá. bẹ́ẹ̀ ni kò sí lágbára àti bọ́ọ̀yàn. kí ló mú má lágbára láti ṣẹṣù yá. tó tó bá yẹ kó ti darúgbó kùjọkùjọ ìyẹn ò fi lágbára rẹ̀ àbá rẹ̀ burúkú kan ń da láàmú tó ṣe pé kò gbà kó lè ṣe a sì ti sọ̀rọ̀ tínú níbi kó lè rí wòsàn pẹ̀lú àárẹ̀ tí ń sin àti lògùn lóríṣiríṣiríṣiríṣi ọlọ́run ni kó yí padà ìran àwọn eléyàn yóò máa bọ́ aláìní. yóò máa bọ́ aláìní hmm. fún sèyáàmù rẹ tójoojúmọ́ hmm. yóò máa fáláìní kọ̀ọ̀kan ní múdù kọ̀ọ̀kan nínú oúnjẹ eléyìí tí wọ́n ti sè àbí tó bá sì jẹ́ pé oúnjẹ tán ti se ni oúnjẹ tí èèyàn jẹ́ ń kan tá àpọ̀ ó yó hmm. fún aláìní kan ó ti túmọ̀ sí kan sọ ọlọ́run tó wá ní kí èèyàn dà mọ́ àtúnṣe lágbára láti ṣe kò lágbára láti bọ́ aláìní ọlọ́run tó ti ní kẹ́yìn ń ọ̀dà ti gbà <laughs> ẹ̀yin ò lè ràn án lọ́wọ́ pẹ̀lú tí ó fi bọ́ aláìní ṣe hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ sẹ́yìn hmm. bá mà ìrànlọ́wọ́ yẹn kì ṣe dandan kó jẹ́ yín lówó ti jáde hmm. ẹ̀yin lè má lówó àmẹ́yìn ó tún lè bá a sọ fẹ́lòmíì tó yẹ pé yọ ràn án lọ́wọ́. ẹ lọ́wọ́ kọ yín o. salaamaleykum wa rahmatulah. ti ń pè mo bá náírà. ìbéèrè <clears throat> ìbéèrè méjì mo ní ìbéèrè mi alákọ̀ọ́kọ́ mhm. èèyàn ní ọ̀rẹ́ so àwọn ọ̀rẹ́ yẹn rí àtijọ́ wà tipẹ́tipẹ́ nígbà tó yẹ pé èèyàn náà kì í ṣe sọ láti tẹ́lẹ̀ sọ ọlọ́run ti wá gbà fún èèyàn kì í ṣe sọ láti bá àwọn ọ̀rẹ́ yẹn wá ṣe ìta máa bá èèyàn máa ń sọ fún wọn pé èèyàn ọ̀rẹ́ mi máa ń ṣe sọ láti ìka tẹ̀wẹ́tẹ́ kó máa bá yẹn jà pé pé ìgbọ́n ọ̀nà bẹ́ẹ̀ ti ṣe sọ láti tí wọ́n lọ lọ́run kíníkan nìkan kàrà èmi kọ́ lọ́lọ́ àmọ́ mọ̀ sọ láti kò wọ́n sáà gbọ́ títí náà wọ́n ti ń fi èrò mọ̀dán so tí èèyàn bá jìnnà sí àwọn ọ̀rẹ́ yẹn látàrí pé wọ́n ti Eh, nǹkan ṣé yìí. ìbéèrè kejì. ìbéèrè kejì ni pé àbá kan ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan ó wá ní tó bá dé yọ̀bẹ̀ lẹ̀ kí a mọ̀ pé àwọn tí ń sun pariwo súnà káàkiri pé ànábì wọn sàrà sàrà yóò sọ fún ọ fún òun ràn yín iṣẹ́ nítorí pé ṣòkòtò tí kò délẹ̀ pé ń gbàyà ànábì pé aṣọ kò pọ̀ ń gbà làwọn sàábà yìí ti jẹ́ bí òkú. eléyìí eléyìí yìí ṣe ọ̀rọ̀ kan tó yanjú. mo ti àṣẹ bí nǹkan gidi ni <laughs> ànábì wa sọ pé òun ràn yín ó ń bí dí àṣẹ. ẹ̀yà aládàáda lẹ tẹ́ ń jẹ <laughs> subhanallah àkọ́kọ́ ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ni mm, mm, alakọkọ yẹn ìyẹn ṣe sọ láti tẹ́lẹ̀ láti pé yorùbá náà sọ pé irú ẹyẹ hmm. ẹyẹ wọ́tọ̀ èdè ló ti wá lórí ẹyẹ mi àfirú rẹ̀ so nítorí di eléyìí ó rí pé tẹ́lẹ̀ wọn náà lọ́lọ́ ń ṣàánú rẹ̀ náà ni mm. àìrú ròǹbòrùn náà mm. làwọn ọ̀rẹ́ mm. so ọlọ́run á yọ̀ wọ́ láàrin wọn àwọn fẹ́ dáwọ́ padà sídìí àwọn àgbésí aburú tí mú ní sórí ibù ni ìwọ náà fẹ́ fà wọ́n kúrò nídìí aburú lọ síbi tí wọ́n ti sórí rẹ̀ ìjà bẹ̀rẹ̀ nù ní tí wọ́n ń pè ní ìjà láàrin òdodo àti ìsìnànù. so nítorí pé ìwọ alhamdulilayi ìwọ ni ní gbà kí wọn yí ọ padà sí bó ti ṣe wà mọ́ tẹ́lẹ̀ hmm. àwọn ò ní wá fẹ́ sọwọ́lẹ̀ láti dàbí wọ ti ṣe wá jẹ́ nìsín ó rí i pé wọ́n sọ fún ọ pé ṣé wọ́n lọ́lọ́ ni níjọ́ ni wọ́n náà bẹ̀rẹ̀ sí ṣe sọ́láàtì hmm, hmm. kódà kó sànà kódà kó sòní ọlọ́run ti ní kémi ọ̀ dáa jù yín lọ ó wá wù mí pé bí mo ti ṣe dáhùn kẹ́yìn náà dáa kí gbogbo ọjọ́ sóríire tó bá ti wá gbìyànjú pẹ̀lú wọn títí tí wọ́n bá ti láwọn ọgbà tó sì rí i pé wọ́n pé kó yẹra fún wa hmm. kò sí tó burú pé kó yẹra fún wa nítorí pé sọ́n pọ̀ jù ọ lọ àwọn fẹ́ borí rẹ ni hmm. so tí wọ́n bá ti pè wọ́n pè wọ́n pè wọ́n torí pé wọ́n ṣe tí wọ́n lé hmm. wọ́n jẹ́ abetí lápá pa wọn tì èyí tó wá yani lẹ́nu ni pé aláìmọ̀kan olódo wọ́n máa fi àjẹra wọn ni wọ́n ń ṣe sùúyà mẹ́ẹ̀ẹ́sì sọ́lá a ah, ẹ̀kí wọn kó àṣìdànù. Mm, ọkọ àṣedànù nítorí pé islam wa kò ṣe sùyàmù lọ́ràn yẹn lórí ẹnìkan àfi mùsùlùmí mm. mùsùlùmí ò sì lè jẹ́ mùsùlùmí àfi kó máa sojúṣe ojúṣe ńlá nínú ojúṣe islam mm. òun náà sì ní ká ṣe sọlá arọrù wọn àti rú wọn àti rú wọn ẹ dákun ẹ jẹ́ ká ronú pa àtúbọ̀tán ẹ jẹ́ ká rántí páàkó àkó láyé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá yóò ṣe ṣírò fún wa ọlọ́run kọ́mọ̀sí wa ládọ́rùn mọ́tọ́ ọba ni lọ́kànjẹ́ láwùjọ yorùbá nígbà tí wọ́n bá rẹ́ nìkan ti ń bá wọn sòdodo nípa tí ó jọ da fún wọn láyé tí ó sùn wọn fún wọn lálùkìyàmà hmm. àwọn èdè bí èdè àṣà ni wọ́n máa pè jáde lẹ́nu hmm. wípé ẹ sọlọ fẹjọ́ mi sùn ni ṣé wọ́n bẹ́ẹ̀nbẹ́ẹ́ gbà tọ́lọ́ wọn bá ṣe ṣírò fún mi ṣé wọ́n lọ lọ ni ṣèkìn ah subhanallah wọn hmm. mọ̀ kọ́ lọ́n sànù rẹ̀ ni ẹgbẹ̀rún gbèjérù rẹ̀ wà tí ò rẹ̀ ni tàwọn ló lobo so ẹnìkan wá sọ fún ọ o tún wá fi mú fèrè iná náà sọ pé táyì màkàn tó bá kún fẹ́ẹ́nu hmm. tó tún wá pẹ̀lú agídí hmm. ìparun ní máa já sí ọlọ́run lákùn yọ gbogbo nǹkan aburú ìkó náà rọ̀ tiwa àti gbogbo àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn Islam ẹ dákun ẹ̀yin tí ẹ ń pè wọlé dá sórí ètò nọ́mbà tí a pè gẹ́lẹ́ ní kẹ́ máa pè sẹ́ẹ̀rí ẹ̀yin tẹ́ ń pè omi ẹ̀ ń dí wa gidigidi tí èsì ṣíṣe ẹ dákun wa fọlọ́n bẹ̀yẹ èyí tá a bá pè jáde pé ẹ pè ó ní ẹ pè zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àfọlọ́n bẹ̀yẹ o ó kọ ibi ẹ ti ń pè. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín o. àbíkúlá láti àgbóńdó gbogbo sọ̀rọ̀. ìbéèrè yín. ìbéèrè láàgbọ̀n lè kí tẹ́lifásẹ̀ ọ̀hún kan kì í ṣe mùsùlùmí bọ́ ó ń gbàwẹ̀ ó sì ń kí òun lẹ́kọ̀ọ́ kan sí àwọn yẹn tó ti gbà. ìgbéyàwó lè kejì. Hmm. náà ẹni jẹ fún wa ẹni jẹ fún wa ní ẹran bọ ẹni wá ní àjọṣe ni. so àkọ́kọ́ tó wà wọn gbọ́ pé ọmọ yẹn sì lè ṣe iléyà tó ń bọ̀ lọ́nà yìí kí èèyàn pupa pẹ̀lú iléyà tó ń bọ̀ yìí. ọ̀fun alẹ́ ràn yẹn tó bá olóò ìyàwó kì í ṣe mùsùlùmí so ó sì ń ṣe sòyàm ó máa ń ṣe sọ láti lẹ́ẹ̀kan láàrin wọn náà ti mọ̀ dáhùn béèrè tó ń béèrè àwọn béèrè tó bá wúlò ní ká máa béèrè ẹni tí èsè mùsùlùmí tó bá ń sojúṣe kan nínú àwọn ojúṣe tó jẹ́ ti mùsùlùmí nídàkúrekú lẹ́ẹ̀kan láàrin láì jẹ́ pọ́ gba Islam ìbáwí wà ń bẹ̀ lábẹ́ òfin Ọlọ́run nítorí pé kí ló mú ọmọ jẹ́ mùsùlùmí tó wà ń ṣe sọ́láàtì kí ló mú ọmọ jẹ́ mùsùlùmí tó ń ṣe sùyàmù ṣé kìí ṣe pọ̀ ń fi islam ṣe yẹ̀yẹ́ torí ẹ jẹ́ ká kíyè sára o ìyàwó tó lọ fẹ́yìn sídà kó gba islam ó náà máa sojú sí àwọn mùsùlùmí kó máa ní ládàá àfi kó sì wà nípò pé kìí ṣe mùsùlùmí so kó náà máa ṣe nǹkan tó tọ́ sí irú nǹkan tó náà gbàgbọ́ àmọ́ pé wọ́n á máa yọ́ tọkọ sí àbí máa tọ̀ wò lẹ́ẹ̀kan láàrin islam ò fara mọ́ torí pé ṣíṣe bẹ́ẹ̀ túmọ̀ sí pòǹfẹ́sìn tiwa sí yẹ̀yẹ́ ni kò ní tún mọ́ wọn náà ká fi tiẹ̀ ṣe yẹ̀yẹ́ kí ló ń fi tiwa ṣe yẹ̀yẹ́ sí. Hmm. hello. aleykum salaam wa rahmatulah ó kọ yín o. orúkọ mi abdulaziz láti kò ilé. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ní ẹ̀dá kan ó ní kéèyàn dá òru sí mẹ́ta. Hmm. láì gbà ó lé oore jù láì pé kí ẹ mọ ibi ṣe tàájú ó ti yé. béèrè mi nìyẹn. ẹ̀yin tó bá ti jí láti nǹkan bí aago méjì ààbọ̀ òru títí tó fi di pàlùfájà rí yọ aago méjì ààbọ̀ òru nínú àkókò tá a wà nísìn títí tó fi di aago márùn-ún kọjá bí nǹkan bí kọ́tà nǹkan ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní báwo la ṣe lè sọ̀rọ̀ ogún ní kòríta yìí ọkùnrin tó níyàwó méjì sí mẹ́ta àbí mẹ́rin tó wá kọ́ ilé kọ̀ọ̀kan fún àwọn ìyàwó rẹ̀ náà lẹ́yọ tí aláwa padà mú ẹ̀mí ọkùnrin sọ́dọ̀ ṣé ẹ̀bùn láàpẹ̀ ilé kọ̀ọ̀kan tọ́kọ́ fún àwọn ìyàwó rẹ̀ ni àbí ara ogún tí wọ́n pín ní àwọn ilé ń wà. àwọn ò lè dáhùn hmm. òkú yẹn láàbì léèrè ìgbà tí wọ́n kọ́lé kalẹ̀ fún wọn ọkọ pé ilé rẹ tó fáwọn ìyàwó rẹ gbé ni àbí létọ́ ọkọ bùn àwọn ìyàwó rẹ hmm. sòtá àbá ti rí ní tó fi hàn wá pọ́kọ̀ bùn wọn hmm. tọkọ náà ni gbogbo léèyàn máa jẹ́ tá a pín mọ́gún. Mm torí ẹni tó bá kan kálukú bí yàrá ni báàbọ̀ yàrá ni ni wọ́n hmm. padà jẹ́ tíyàwó kọ̀ọ̀kan. Hmm. hello. sàmàlì kan wàlúù kàdé. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ ibi ẹ ti ń pè yìí. orúkọ mi ni taofik mo ń pè láti kọ́tọ́. naam kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú ǹjẹ́ ní ẹni tó bá lùbí jíùsì láyé mọ́ hmm. ǹjẹ́ léèyàn lè ka quran láti ń gba àwẹ̀ yìí kó kakura kó lọ́rùn ra kó láti mọ̀ fẹ́ ka yìí ládàá rẹ̀ fáwọn òbí nìkan máa bá. ìkíní nìyẹn ìkejì ǹjẹ́ ní ìwẹ̀ jánábà àti ìwẹ̀ jímọ̀ hmm. tí n bá wẹ̀ níyàn fọwọ́ kan tí ọ̀yọ́ fọwọ́ kan ó lè máa kírun rẹ̀ lọ́bẹ̀ yẹn kọ́kàn lọ kírun. ìkẹta nínú béèrè mi ní ṣe pẹ̀lú bóyá ní ìgbà bóyá ìgbà tí yẹn wà kékeré bóyá yẹn wà ń campus àbí kíní kẹ̀kẹ́ èèyàn bí ti talaga o so bí kí wọ́n wá máa jẹ sàárì nígbà tásìkò sàárì ti kọjá bàbá yẹn ṣé àwọ̀ yẹn yẹn ti gbọ́n kí n ti wà fún kí nìyẹn ọ̀dà ṣé nìyẹn ní ìdí kọjá àwọ̀ yẹn padà àbí òní ìdí kọjá padà. àwọn ìbéèrè yìí ni. alhamdulilayi bàbá wa tó ti kú ó dájú pé àtìyá wa tó ti kú àwọn àlàkalẹ̀ wà ní ẹ̀sìn islam eléyìí tí islam fẹ́ ká fi máa ṣe wọ́n láǹfààní ká fi máa ṣe wọ́n lóore táwa bá jẹ́ ọmọ rere tá à ń ṣàdúrà fún wọn yóò máa bá àwọn òbí wa bẹ́ẹ̀ náà ni sàrà tá à máa ń ṣe fáwọn òbí wa yóò máa bá àwọn òbí wa hajj àbí umra pẹ̀lú ṣe fáwọn òbí wa tí ò tí ì ṣe rí yóò máa bá àwọn òbí wa nínú sàrà náà ni kẹ́ kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ kẹ́ fi ṣẹ̀bùn fòbí yín sàrà rẹ̀ ọmọ lọ bóbí yín ẹgbẹ́ kànga ẹgbẹ́ bọ́ọ̀ sàrà rẹ̀ ọmọ lọ bóbí yín àmọ́ kàlùkùránì fi ládàá rẹ̀ tọrọ fókù kò sínú ìlànà àwọn aṣíwájú wa rere torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n láwọn aṣíwájú wa rere kì í wọ́n á mẹ́sìn wọn tí wọ́n ṣe kí wọ́n láwọn bọ́n ẹnìkan ní ẹni tó ti kú kí ni tí wàá ṣẹ́kù fáwọn. sàdúà bóyá ẹ ṣe sàárà àti àwọn nǹkan tá a ti yọ lọ sí hajj fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó láwọn eléyìí wà lákọọ́lẹ̀ a sì mọ̀ pé ìwọ̀n tó bá wọn kọ́tọ̀rọ̀ ẹ̀wọ̀n pé tòsí Saudi ìyàlẹ̀ wà hmm. so irú bàbá yín tí wọ́n bá ti ṣe hajj rẹ lọ́ bá wọn ṣe irú màmá náà tí wọ́n pa àwọn náà sí mọ́ wọ́n ti ṣe hajj rẹ àbí ọmọ ẹ lọ́ bá wọn ṣe ọlọ́run ọba yóò gbà lẹ́sìn. wọ́n ní ìwẹ̀ jánábà tá a bá wẹ̀ àbí ìwẹ̀ jùmọ̀á tá a sì ṣe nǹkan tí máa ń bàlù àlájẹ́ ṣé ìwẹ̀ yẹn náà tó láti lọ ṣe sọ́láàt bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá ṣe pé ìwẹ̀ tẹ́ wẹ̀ yẹn ẹ ṣàlùwàlá mà ṣàlùwàlá bá ti wà nù wẹ̀ ó ti dà hmm. ẹ wá ṣàlùwàlá nínú wẹ̀ yẹn a jẹ́ pé ẹ fomi yọnu nínú wẹ̀ ẹ fa omi sí mọ́ ẹ fẹ̀ dànù nínú wẹ̀ ẹ sì tún fomi sínú etí yín ẹ fi pa etí yín nínú wẹ̀ tòró náà nìkan ló ṣẹ́kù nínú nǹkan tó ṣe kó àmọ́ ṣe inú àlọ́ tó ṣeé ṣe kéèyàn ó fòrò nínú wẹ̀ rẹ̀ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ lè fi wọ̀nyẹn náà tún fi ṣe sọ́dà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. wọ́n ní tó á yẹ pé láti ìgbà téèyàn ti wà ní kékeré rí àmọ́ téèyàn ti bàlágà èèyàn mọ̀ dájú pé àwọn àkókò kan bẹ láyé tẹ́ pé ilẹ̀ ti má lèèyàn máa jẹ sàárì hmm. sèyàn sì tún sọ pé òun ṣe sòyàmù sò lámàmà sí tí àwọn sòyàmù yẹn só sì jẹ́ yọjà tẹ́wọ́gbà àbí yẹn san padà gbèsè ní gbogbo ẹ̀ ẹ̀ san padà ọlọ́run ràn lọ. hello wàhálẹ́gùn sálàmù rahmatulahi wàrúkà tó o kàn níbi ẹtí ń pè. abdulfatah ló ń sọ̀rọ̀ láti ìlú ìdúrókò ní ogun state. ìbéèrè yín. ìbéèrè mi ni pé obìnrin tí ó lọlé ọkọ tó yẹ kí kò fẹ́ ṣèǹjì orúkọ ẹ̀ ṣó lè fi orúkọ rà bẹ́ẹ̀ iṣu orúkọ kẹta ìbéyà ń jẹ́ yusuf alimọ̀ kó wá fi yusuf alimọ̀ orúkọ ẹ̀kọ́ ajá zan kó wá jẹ́ yusuf alimọ̀ azan ìṣe kẹta tó tọ́. kọ́tọ́ kọ́tọ́. <laughs> ọ̀tọ̀ tó rọ́kọ rẹ̀ ṣe bàbá rẹ̀ ó hmm. kọ bàbá wọn máa pè máyà sọjọ́ bí ṣe ẹ̀yin lẹ ń tẹ̀lé àṣà àwọn òyìnbó hmm. Hmm, tó wá pé mùsùlùmí bá sílẹ̀ yín fẹ́ tẹ̀lé lánàá Islam ó kọ bàbá ọmọ ni ọmọ ọmọ jẹ́ títí tí ìwọ sáré sọjọ́ bí ṣe jẹ́. ìbéèrè kejì ẹlẹ́kejì ta ọkùnrin tí ó lọ ṣiṣẹ́ nílé iṣẹ́ tó yẹ kí ó lọ ṣe náà tó yẹ kí ńgbà tí ilẹ̀ wa mú kó wá fẹ́ sùn kó tó kí zugui sọláàtì zugui hmm. ó wá ń bá wọn kírun lọ ibi táwọn èèyàn tó ń pe ìmọ̀ àmì ti wá lọ sí òkú òun wá ti sùn lọ sórí ìdúró ìgbà tó máa fi padà sí kíám ló tají wọn á lọ sí sujud ló yẹ kí wọn bá wọn lọ sí sujud ṣé ó lẹ́tọ̀ọ́ láti ṣe sujud sáwí nígbà tí imam bá wà tó jẹ́ imam ló wà. ẹni tó ṣiṣẹ́ náìtì yẹn ìgbà tó rán kùn lórí sọ láti kọ́ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ pàtó hmm. bá jí kọ́ máa ṣe sọ láti tiẹ̀ bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam sọ onídàá máa ń ṣe sọlá tó ń bá wa dé tí ó di yín lọ́wọ́ láti ṣe sọlá ẹ lọ sùn yín jẹ́jẹ́ o hmm. nítorí kọ́kàn ni ọmọ pọ̀ ń fẹ́ ṣàdúrà fúnra rẹ̀ kó máa ṣe pé tòun hmm. torí de eléyìí báyìí ọkọ̀ọ̀kọ̀ lọ fẹ̀gbẹ́ lílẹ̀ náà hmm. ìwọ ò sí ń kò tó fi lè ṣe sọlá tì nísì tó ti wá sùn tójú rẹ̀ bá ti dá lọ hello aleykum salaam wa rahmatulahi wa barakatuh ọkọ yín bí ẹ ti ń pè. àti ìbílájà gbóná ní ilé ìgbẹ́lẹ̀ kejì náà gbére lẹ́ẹ̀kan. ẹ tó bá di ní ọ̀la ẹ máa fi padà àbí tó bá di níjọ́ mi tí ètò bá tún wáyé máa fi padà ó kọ yín o. ẹ ló kọ yín o. yorùkọ mi ni yọ dẹ́dẹ́lé láti pápá ìjà. ìbéèrè yín. nínú tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ tán lóòtítọ́ mi ò ṣe mùsùlùmí ṣùgbọ́n mo máa ń fẹ́ gbọ́ programu mi. ìbéèrè màmá ọjọ́ ti ń lọ. tẹnìkan ò bá ní tẹnìkan ò bá ní tó sì fẹ́ ṣe ṣó ó lè tún lọ sọ pé lómi kí mo ṣe fún ẹni yẹn mo wá sọ fún pé ṣé kò ní dàbẹ̀ ni pé ó ń rojọ́ rẹ̀ káàkiri. ẹ ẹ tí wọ́n sọ lẹ́ẹ̀kan ni pé ẹnìkan béèrè pé ẹni tí ò ti ṣe síyàm tí ó sì tún ní ìkápá àti. náà kò sí ìròjọ́ káàkiri nítorí pọ́fẹ́ sílọ̀ ní tí ó wàá fi sílọ̀ yẹn tí ọba ní ní àrọ́wọ́tó rẹ. sọyọ́ sẹ́lọ̀ so ọlọ́run bá sì ń fẹ́ ara lọ láti ṣètò ọlọ́run rírò ká o mm. ó ní bẹ́ẹ̀ sì sọ tí ọjà rò ó ní sì sọ tí ó mm. sí pé ń pè fún pé kó ràn mm. ẹ jẹ́ àmọ́ ìpele ìsìnká tó máa lọ ẹ o. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ yín bí ẹ ti ń pè pa. ìbéèrè o. èèyàn jí nǹkan èèyàn gbé so ó wá lọ tà mhm. after three days èèyàn wá rí nǹkan yẹn níbi tí ò. níbi tó tà sí. bẹ́ẹ̀ tó dájú pé nǹkan yẹn kò sí èèyàn ní so ìgbà tí èèyàn wá lọ bá àwọn tí yóò tà sí tó o máa ní pé èèyàn ó san owó owó táwọn ti san fẹ́ni tó tà ìfọ̀kàn tó lè kó kalẹ̀ tó bẹ́ẹ̀ ní láti san owó yẹn. Ah, ó ti yé. tí ò bá ti dájú pé àwọn máa jì í so nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ni pé àtẹni tó rà hmm. àtiwọ́ tó ní ẹrù yẹn ẹ jọ wá ẹni tó tà fáwọn náà kan hmm. torí àìjẹ́ bẹ́ẹ̀ àwọn náà yẹ kí mú wọn pẹ̀lú ẹ̀sùn kó lè làwọn náà. nítorí pé gbogbo nǹkan tá a bá ti ẹ̀fẹ́ rà tó bá ti já lókù ó yẹ ká máa wádìí bó ti ṣe jẹ́ tẹni tó fẹ́ tà fún wa. Hmm. gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ yín pé ẹni tó jí epo lájà èso lè bí ẹni tó bá gbà á lẹ̀ sọ̀rọ̀ ẹni tí máa ti ń ra nǹkan àlòkù ẹ máa béèrè ibi tẹ́ ẹni tó fẹ́ tà fún yín ibi tó ti ní hmm. ẹni tó fẹ́ fi dá yín lójú pé níní ló ní lọ́ fẹ́ tà fún yín kì í sọ́jọ́ olè hmm. tí lẹ́yìn bá ti wà ńlẹ̀ tí wọ́n bá bọ́jọ́ ọlọ́jà lọ́dọ̀ yín tí wọ́n á bí léèrè ìdí tẹ́ fi mọ̀ pọ́ yẹ kẹ́ ẹ rà tẹ́ ẹ rí nǹkan kan mú wa ó yẹ kó amú yín pẹ́yìn náà lẹ́ jì ní hmm. torí ẹ̀ ìwọ tó ní nǹkan ò nídìí láti tún san owó mi fún wa ọba ti lọ́ọ́ pọlọ́pàá wa wọ́n ò lè ṣàlàyé ẹni tó bá tà fáwọn náà jesakumula khayran ya sheikh akọ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọńkọba àfisàn lẹsùn lórí ráyé bí àti lọ́jọ́ àgbéǹdẹlẹ kìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimudina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmì láti òkàdá akíntola tí wọ́n jìyọ kọ́wọ́rìn wá pẹ̀lú àwọn jàmáà tí àdìjọ́ ń bẹ nínú ẹ̀yà ìgbóhùnsáfẹ́fẹ́ níbi ló ń lóko mi inshallah ọ̀la òde náà ni kí ẹja pàdé lórí ètò yìí títí ọ̀la náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ láti mọ kíra wa nínú ọgbà ìjẹ́nà inshallah wípé sálámù.